الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أكرا وقابو سورة في رياض النبوة ètò أو مؤسسة دار البيان والتبيان الإسلامية níbi ìlọrin ibi tí wọ́n ń ṣe agbátẹrù rẹ̀. pẹ̀lú mi nílé agodo sheikh wa Ibrahim bọ́ni Yusuf Dasuki ẹ̀bà káwọn káwọn ara lé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Náà, ó àwọn ṣékọ̀ọ́ náà ni a ti gbọ́yìn. Ohun tí a fẹ́ kí àwọn ṣèkì wa kí wọ́n bá wa gbéyẹ̀wò lénìí òun ni tí a mọ̀ nípa ìdájọ́ àlìjànáì àkàmù àlìjànáì àlìjànáì yìí wọ́n lẹ́nu oníkan náà láti gbọ́ kàn án náà wọ́n bá wa tú kí la gbà lórí pẹ̀lú àlìjànáì àwọn ìdájọ́ wo ni ó súnmọ́ nínú ètò wa iná ni wọ́n bá wa yọjú bísùnlá. alhamdulillah wa salatu wa salam ala rasulillah وعلى آله وأصحابه ومن والاه أدعوكف الله سبحانه وتعالى بركاته جفنا شاجوا النبي محمد صلى الله عليه وسلم أدعو الله سبحانه وتعالى أتكب إكاره أتري أجنجتنا ركبا مبا والصحابة àti gbogbo àwọn tí wọ́n bá wà lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam pẹ̀lú òdodo tí abẹ́lọ́wọ́n bá lékẹ́ ọlá nínú ọlá rẹ̀ àti àánú rẹ̀ kọmọ́sà ka ẹnìkọ̀ọ̀kan wa náà kúnnú wọn. lẹ́yìn ìgbà náà àti àwọn asọ̀sọ́ tó dárí bayan wọ́tí bayan àti gbogbo àwọn afá àti wọ́n ń ṣe alámójútó níbẹ̀. sọlẹ́yìn náà mo kí ṣe kọ́ imam Qamaruddin bin Abdurrahim hafidahullahu wa ra'ah tó jẹ́ pé àwọn náà ni wọ́n jẹ́ ìlérí fún mu'assasatu ad-dini nasiha lid-da'wa abdullahi barik yala kuma sa ba wa sare kun da dayin Ọlọ́run barik yala kuma sa ba fa shayin mu bẹ̀rẹ̀ lórí ànábì Muhammad sallallahu alaihi wasallam ọgbà yìí olùgbọ́ wa ẹ̀yàn ara lé ohun tí wọ́n ní ká jọ gbéyẹ̀wò lónìí òun ni wọ́n ti kéde fún wa yẹn òun ni ahkamul janaiz ahkamul janaiz so àgẹ́gẹ́ ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó pé ni tí ò sí nǹkan kan tó dínkù bẹ́ẹ̀ gbogbo ní ẹ̀bá bùkátà sí gẹ́gẹ́ bí mùsùlùmí kò lè wá sí nínú Islam dípò pé yóò wá lọ tún máa nájú lọ bòmí. Hmm. so látara délé òun náà ló fà tó fi jẹ́ pé Islam ní òfin tó gbé kalẹ̀ fún wa hmm. síwájú ká tó wáyé hmm. táwa tó wá dáyé tán òfin tá lọ ayé Islam gbófin rẹ̀ kalẹ̀ táwa tó wá kò láyé òfin bó láti ṣe ṣe ohun ṣe ṣe tó wa islam gbófin yẹn kalẹ̀ sọ̀rọ̀ tó ń túmọ̀ pé kò síbi kan tí islam yọ tó yọ ọ́ lẹ̀ ẹ̀rí àkàmù jana yìí àwọn hmm. ìdájọ́ jana yìí hmm. àlùjana yìí jámù ni fún janaza hmm. àti jinaza àwọn onímọ̀ ní àwọn míì sọ wípé ìtumọ̀ rẹ̀ àlùjanaza wàlùjanaza wọ́n ní bákan kan náà ni àwọn míì sọ pé tá sọ pé àlùjanaza wípé ismu lil mayyit Mm. òkú yẹn gangan ẹ̀rí pé lóde yorùbá náà mm. tí ẹ bá ti kú tẹ́nìsì àyíké ló kọ rẹ̀ mọ́ ẹ̀yìn tí ẹ bá ti kú nìṣó ti dòkú ọ̀nà ẹ̀yà gbókùlẹ̀ ẹ̀yà palẹ̀ mọ́ òkú. ẹ̀yà gbára jù ní ẹ̀yà tó sára jù sílá ìṣòkòkò kú ni. Mm, so wọ́n ní náà ló fà tó jẹ́ pé àlìjànáza òkú gangan ọkọ̀ tí ó dènù so pé tàbá wa sọ pé àlìjànáza ẹ̀ ń pe ẹni tí à ń gbé òkú yẹn lé lórí kó sí wọ́n ní ọ̀nà àjẹnáza so alakuli hal níta gbàlérò pẹ̀lú ètò àtòní òun náà ni àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú òkú tó ti bá jáde láyé ẹ wá rí síwájú kókò tó jáde láyé òkú sì sábà jáde láyé jíjà lórí jìbáwọn ó kéré nínú àwọn tí wọ́n sábà ṣẹlẹ̀ tó hmm. jẹ́ pé òkú mi ti máa rí àwọn ìpalẹ̀mọ́ hmm. so òun náà ló fà tó fi jẹ́ pé àtijọ́ náà ni Islam ti gbé hmm. ẹni tó ti ń gbàlejò alimusitabọ ẹni tí ìtí ń ṣe gíní tó kọ́ka kú tó náà ti di pé kó ń bọ̀ so àtijọ́ ni Islam ti gbé kí ni àkọ́kọ́ ń tá a fẹ́ ẹni tó náà ti di pé ah, ìta rẹ̀ ìdè ààrẹ ètò alágbára àkọ́kọ́ ni husnu zọ́nìbìlà kó ní èrò dáadáa pẹ̀lú Ọlọ́run kó mm. náà kó máa ní lẹ́yìn rẹ̀ pé òun ó bọ́ lọ́wọ́ ọba àlejò ọlápàdé dáadáa mm, mm, kí wọ́n máa rò pé ha ah, bó ni wàá ṣe báyìí ha ah, bó lọ́rọ́ ṣe wá rí báyìí torí pé anabi sallallahu alayhi wa sallam ní hadith Jabir bin Abdullah anabi sallallahu alayhi wa sallam la yamutanna ahadukum illa wa huwa yuhsinu dhanna billah anabi lẹni kẹ́ni gbọ́dọ̀ jáde láyé nu o àfi kó ṣe kíni kó ní èrò dáadáa pẹ̀lú ọlọ́run kíni husnu dhann tí ó ní òun náà pé òun ó bọ́ lọ́n parí dáadáa. Mm-hmm. ọmọ mm-hmm. lérò pé wọ́n bá mi pàdé wọ́n bá forí mi pàdé eh. àmójúkó rẹ̀. Eh, ntòkòrò máa mm-hmm. nínú. ṣùgbọ́n bàbá wa láyé lálàáfíà wọ́n ní àmọ̀ sí lọ́hùn pẹ̀lú alkhawf wọ̀rọ̀jà ah. méjèèjì àgbọ̀dọ̀ ní kí wọ́n ju àwọn lọ àmọ̀ bẹ̀rù láti máa ran kan àmọ̀ bẹ̀rù àmọ̀ ran kan. wọ́n sì gbọ́ngbà tó ti di kété tí ẹ̀ ń múra láti jáde láyé nísìnyí ntí a fẹ́ kó máa bẹ̀rù fún òun náà ni kó máa fi lè jìnnà sí ìtọ́lọ̀ ní kó máa tààfin ní káàsì gbọdọ̀ máa wà ní. buhari gbọdọ̀ wà yìí nísìnyí kò sí nǹkan kan mọ́. Hmm. sọ wọ́n nígbà yẹn oníwà jẹ́ kí àròjà ìran kan oníwà tẹ̀wọ̀n. Hmm. so oníwà ló fà á tó fi jẹ́ pé ẹni tó bá wà pẹ̀lú ẹni tí àsìkò rẹ̀ ń súnmọ́ hmm. tààtì rí pé a wọ́n ní a tó máa máa létí a máa sọ àwọn nǹkan tí ó jẹ́ kó máa ní rọ̀jà tó máa ní fọ́ọ̀nù dáadáa pẹ̀lú ọlọ́run. tòbí ká máa sọ àwọn dáadáa rẹ̀ àwọn dáadáa tí máa ń ṣe gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma inú hadith tó wà nínú sahih bukhari hmm. pé nígbà tí wọ́n sá umar ibn khattab nígbà tí wọ́n sá lọ́gbẹ́ hmm. tí ń sún tí wọ́n ti rí pé ah, eléyìí ọ̀rọ̀ ibi kọjá hmm. bá a ṣe wò abdullahi ibn abbas ó wá jókòó ti umar ibn khattab ni wọ́n sọ fún pé ìrẹ́ amirul mu'minin ìyá aláṣẹ mu'minin ó ní laqad sahibta rasulallah sallallahu alayhi wa sallam ó wà pẹ̀lú ànábì odó ti ànábì sallallahu alayhi wa sallam ọwọ́ àná àwọn sàábì ànábì sallallahu alayhi wa sallam fa ahsanta suhbata o hmm. sì dúró ti ànábì dáadáa o hmm. ṣe munafiki o wà pẹ̀lẹ́ dáadáa tó máa fa rọ́kítà lẹ́yìn ìgbà wa ya òkun ya dé láàrin wa tànábì sallallahu alayhi wa sallam ìyẹn gbà tànábì kú hmm. wa huwa ankarod ànábì sì yọ ọ́nù sí ọkọ̀ tó jáde láyé ó tó máa sọ ó bẹ́ẹ̀ Abubakar ó wà pẹ̀lú Abubakar tí wọ́n ń sọ àwọn dáadáa tó ṣe hmm. yá òun ní ìrànkàn pé yóò bọ́ lọ́n pàdé hmm. ẹ sẹ́lọ̀ ọba àdìsí ọlọ́ yọnu sí hmm. so eléyìí inú àwọn nǹkan tí a máa fi palẹ̀ mọ́nì bákan náà nínú àwọn ohun tí a tó máa ṣe òun náà ni tẹ̀lẹ́kínú alimọ̀tẹ́dọ̀ ẹni tí èyí ń tọ́ka kú sáré pé ikú dé a máa ṣe a sì tẹ̀lẹ́kínú rẹ̀ ní la ilaha illallah wọn ní wò láti ṣe a máa wulẹ̀ gbẹ̀rẹ̀ jẹ́jẹ́ la ilaha illallah ẹ̀sìn la ilaha illallah tó tó ló fi ṣe kí ni tó ló fi wí. ẹ̀wá rí tẹ̀lé kéde yìí àwọn èèyàn máa ń ṣàṣìgbọ́ rẹ̀ tó torí pé bàbá débi jàná ìjọ tí ń sì fún gbà mí nígbà tó bá gbógun sínú sàárè ìtàn làwọn kan sì wá ní ọyá ẹja ṣe tẹ̀lé kéde fún kí ni tẹ̀lé kéde tó wá fẹ́ ṣe fún wọn máa ń sọ áńkà ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ ṣe lágbájá ọmọ lágbájá ẹ̀yàbọ̀ eh. ẹ̀gbẹ́ ìdálómi ti láyé ilé ẹ̀ṣọ́ lẹ́rù tó rò pé eh, eh, ẹ̀ṣẹ̀ àmọ̀ sọ fún níwò yìí ẹ̀ṣẹ̀ máa sọ fún pé lágbájá ọmọ lágbájá ọba hmm. bíọ́ ekílẹ̀sìn hmm. rẹ sọ hmm. pé ìsìláàmù ni ọba bíọ́ pé tàlà nẹ́bì rẹ sọ pé Muhammad ọba bíọ́ pípé ìtàlọ́lọ́run rẹ sọ pé ah. kìí ṣe yìí ni wọ́n ń pè ní àtẹ̀lẹ́kẹ̀lẹ́ àmbúrà rẹ̀ ní alùkùránì kíbùlà rẹ̀ ní kàábà gbogbo àwọn yẹn àbùkà tọ́lá ìgbé etí ọ̀rọ̀ tó fi wọ́n kí wọ́n yẹ kẹ́kẹ́ tó wà rọrùn báwọn yẹn ilé ayé rẹ̀ ti lè kéèkì àwọn èèyàn tó lè parọ́ fún wọn tó lè má kírun tó lè kírun tó lè má jẹ́ mùsùlùmí tó pe ààrẹ mùsùlùmí tó bá ti bínú sáré ìdájọ́ ti yàtọ̀ anabi sallallahu alaihi wasallam anabi ní láti inú mọ̀ọ́tà kan ìmọ̀ à ń dàrú máa lómi lọ́wọ́ láàrin yìí ẹ̀rẹ́ ànábì ní òkú yín ni hmm. so eléyìí nílé èdè lárúbáwá hmm. òun náà ni tẹ̀síwájú àṣẹ ìmáyẹ̀sọ́rọ́ ilẹ̀ yìí ká sọ nǹkan ní okọ̀ tí ó padà jẹ́ ibi hmm. múra ní tìláyì yóò padà yóò dùkú láìpẹ́ yìí wọn làwọn sọlá làwọn sọlá sọlá sọ pé látinú mọ̀ọ́dà kan. bí tó ti dájọ́ ìyàwó sọ́ni ní ìyàwó àtọkọ ìyàwó ìyàwó ìyàwó. ó <laughs> ìtumọ̀ eléyìí náà ni pé à ń pè ní tí ó padà jẹ́ láìpẹ́ yìí ọba alága pé ó ti bá ọmọ ọ̀sán ẹ̀kùn nǹkan tí ó padà ṣẹlẹ̀ hmm. ọkọ̀ ọ̀la fi pé tó hmm. ń dáàfi àmọ́ ní tètè yé wa dáadáa láti mọ̀ pé ń dáná fi sọ pé tètè tó ti kú tán òun hmm. náà ẹsẹ̀ máa fọ ọ̀rọ̀ ránṣẹ́ sí so òun náà ni hadith Mu'adh bin Jabal radiyallahu anhu tí anabi sallallahu alayhi wa sallam sọ pé man kana akhiru kalamihi la ilaha illallah dakhala al-jannah anabi lẹ́ni tó bá jẹ́ tí ọ̀rọ̀ tí ó sọ gbẹ̀yìn ọ̀rọ̀ gbẹ̀yìn rẹ̀ tó bá fi lè jẹ́ la ilaha illallah anábì ní dákàlà àlìjẹ́nà anábì ní wẹ̀ níbẹ̀ yóò wọ àlìjẹ́nà ẹ̀rí àwọn àdìsí ní ìwà àtúgbẹ́ tí wọ́n tún tún fún wa dáadáa tó jẹ́ pé dáná bí n sọ la ilaha illallah yẹn tẹ́nì yẹn ṣe kí ni tó mọ ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí hadith Uthman ibn Affan radiyallahu anhu tó ní dáná bí ni mamata وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة وهو صحيح مسلم pé ànábì ni ẹni tó bá kú tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn ẹni tó mọ̀ tó kú tó wá mọ̀ yìí pé kò sọ́ba kan tó lẹ́tọ̀ọ́ tá a máa jọ́sìn fún àyàfi Allah hmm. ànábì ni sallallahu alaihi wasallam ànábì ni yóò ṣe kíni ànábì ni wẹni bẹ́ẹ̀ yóò wọ àlìjánná bákan náà nínú àwọn nǹkan tó tún ní ṣe pẹ̀lú ẹ̀ òun tó yẹ ká pàkíyèsí sí òun náà ni ìta àwọn èèyàn tó máa ń ṣe bóyá ká máa ka sọ́dọ̀ Hmm. so bí wọ́n gbára lé àdéhùn hmm. kan tí ò lálàáfíà hmm. so tí wọ́n lànà bí ní ẹ máa ka sọ́ọ̀tì yasin lórí òkun so eléyìí ò fẹsẹ̀ nílẹ̀ ọ̀dọ̀ náà fi sọ̀rọ̀ fún àdéhùn àdéhùn ọ̀sọ̀lám so bákan náà tọ́ba tí wọ́n ṣe gbélé tọ́ba mọ gbélé yìí ẹni tí ikú dé bá tó fẹ́ kú láàrin yẹn láhábọ́tú mufarakọ́tì alhayat lásìkò tó fẹ́ fi fayé lẹ̀ yìí báwo ni kí ni mo ń ṣẹlẹ̀ ńgbà. kẹ́ ẹ tó bọ́ síbẹ̀ yẹn ṣé ó rọrùn fún ẹni títí ń pọ̀ kàràkù yẹn tó bá láǹfààní tó wọ́n ní wàtíyà kan tó fẹ́ sí láti sọ táìmù yẹn. so ẹni tí ń pọ̀ kàràkù tó ti wà níbi tí ò tó ń gan náà mọ hmm. ibi tó ń wà mọ́ hmm. irú ẹni báwọn nísìnyí hmm. kò lè sọ nǹkan kan mọ́ kò lè sọ pé kò lè ṣe àwọn àdájọ́ kan lápèjú onísìnyí ẹni tó wà láàárẹ̀ tó lágbára tó ti mú àpọ̀kàkù wà ló ń kọ́ ìyàwó nǹkan lẹ̀. Hmm. so eléyìí ò lè ṣe kíni ìdájọ́ ìròyìn lọ torí pé àárí ah, tó ti ṣe kíni ó ti dókòó sí ẹ̀ka hmm. máa bóyá ó fẹ́ mọ àwọn pọ́níṣì obìnrin ọ̀nà pé kò ní jẹ́ ní ogún mi hmm. ẹgbẹ́ ti bá wọn níṣẹ́ but àwọn nǹkan míì tó bá jẹ́ pé ó ní àsọ́ọ́lẹ̀ pé bóyá mo jẹ gbèsè ní lágbájá báyìí lágbájá báyìí irú àwọn nǹkan yẹn tó ṣe dọ́gbadọ́gba á ṣe kíni á lò ṣùgbọ́n kan náà irú àwọn wàsíyà tó bá ṣe tó bá jẹ́ pé n tó ṣe wàsíyà rẹ̀ yìí tí ò bá ti kọjá fólòfù ìdá kan inú ìdá mẹ́ta gẹ́gẹ́ bá níbi sọ̀rọ̀ àwàdì ọ̀sọ́lá nínú dúkìá rẹ̀ pé hmm. lágbájá o ẹ̀fún ní kaba lágbájá ẹ̀fún ní kaba yìí hmm. so ànábì ànábì inú hadithu sáàdù bin abi waqas àbí náà nígbà tí fáàlì kọ́fà níbi sọ̀rọ̀ àwàdì ọ̀sọ́lá pé òun fẹ́ fi wo dúkìá òun hmm. fẹ́ fi ṣe kàrà ànábì ní ara o wọn ni ó dá ìdájì ànábì ní ìdájì pọ̀ so ànábì ó wá bá a dé ní fúlùfù ànábì á ń tọ́ ó lè ṣe fúlùfù àmọ́ fúlùfù náà pọ̀ ṣùgbọ́n ó fi hàn lọ pé ànábì ṣe kí ni ó fi ẹ̀dá fún balẹ̀ fún fúlùfù so tá a bá wà pẹ̀lú ẹni ó sì mọ tí ń ṣe kò sí wọ dáńgò nígbà ìbúba tí ẹ̀gbẹ́ dáàmù kan bẹ bí kò wọ kómà pé ó lè mọ sọ àwọn kan nígbà tó yẹ pé kọ́lọ̀ ó lè mọ sọ àwọn tí àwọn nǹkan tí wọ́n ti kú gan pé alágbájá ah, kíní kan ní tó máa àárín yẹn láti gbé ọ̀rọ̀ dọ́gba mọ́ hmm. bó tó wáyé pásítọ̀ tọrọ dọ́gba ni kọ́lọ̀ àwa gan tó lè sọ fún pé kí lè sọ àsọlẹ̀ hmm. kí lè sọ lẹ̀ tẹ̀ ní tẹ̀ fẹ́ sọ hmm. ẹ̀jẹ̀ ti báyọ̀ nísìnyí ẹni wo oníwò tó wà lọ́rùn yẹn kí ni tìyí tó wà lọ́dọ̀ ẹnìkan mm. kí láti gbé nǹkan báyọ̀ sí. àwọn olè fẹ́ tí wọn lẹ́tọ̀ọ́ sókun yìí tẹ́fẹ́ kí tẹ́fẹ́ bùn ní nǹkan fọ́nà náà àtọ́lẹ̀ gan mm. tí bá kú o lágbájá ni kò wẹ̀ mí o mm, lẹ́wà kú o lágbájá ni kò ṣáájú òun o ìwúrọ̀ mm-hmm. àwọn nǹkan wọ̀nyí àmọ́ tá a bá rí nǹkan mi tó kù bá sọ tó bá jẹ́ pé kò bá òfin ọlọ́wọ́ bá lè bí irú kí nù wọ́n. bí ẹni tó sàsọ́lẹ̀ ní ṣùgbọ́n ìdímá ti jáde láyé tán mm. ẹ̀yìn pé lájọ́ tó bá ti kú báyìí mm. ẹ múnú owó mi ẹ máa dáná mm. ẹ̀rí ẹ máa dáná ká máa dáná fáwọn èèyàn ká máa kó sí ẹ máa. àbó nínú yàrá kan nínú yàrá kan nínú yàrá mi ti sùn bíi pálọ̀ títí rúm lẹ́ni ẹgbẹ́ ẹ̀sìn mi sí ìwúrọ̀ àwọn sọ́lẹ̀ báwọn. àbí kò ní ọjọ́ mẹ́jọ ni fi sòkú mi <laughs> àfa kọ̀ọ̀kan yìí tí wọ́n ti wá sí ìjọ kọ̀ọ̀kan. pọ̀ ọ̀gá káàdì sọ àwọn àfáàn kalẹ̀ mm, ògbóró àwọn nǹkan yẹn òun mm. sọ tí ẹnu mm. ẹjọ́ ti wá mi sìn nígbà tó wà láyé bóyá níbàámu pẹ̀lú ní tó ń bá sábà gbọ́yè rẹ̀ but èyí tó dáa fún òun làwọn ṣe tó jẹ pé inú ìran kan wá gan amọ̀ pé níṣẹ́ ló jáde láyé òun gan òun gan tó wá lè sáré sọ fún yín wọ́n á lè padà sọ fún yín ni pé ah, eh, ohun tí mo sọ ohun mm. kò bójú mo ti rí òdodo báyìí o mm. òkú ò bá ṣe bíi káyọ̀ kó bá lágbára láti ṣe bẹ́ẹ̀ àmọ́ kò lágbára bẹ́ẹ̀. nínú ah, hadithu albara ibn azib radiyallahu anhu mm. ó ní àwọn tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam jọ kan láti lọ lè sìnkú arákùnrin kan tó kú nínú àwọn ansar ó ní bàtà àwọn adébẹ̀ wọn ò tí ì gbẹ́ tán wọn ò tí ì gbẹ́ tán ó ní anabi sallallahu alayhi wa sallam anabi wa mú igi tó mú lọ báyìí mm. ànábì wa fi ń ṣe kí ni ànábì wa fi ń kalẹ̀ lẹ̀ báyìí fi ń tan ìpè báyìí mm. ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì wa sọ fáwọn ànábì wa ṣàlàyé bí òkú bí ìṣesí tó kù máa ń wà mm. nígbà tí ẹni ó bá bọ́ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì ní tó bá jẹ́ òkú mùmínì ni ọlọ́run níbi tí ojú òkú wọn máa ẹni tó fẹ́ kú yẹn lójú ó tó wọn tí ó máa wọ̀ wọ́n. wọ́n á dó àwọn màláìkà yìí ànábì ni wọ́n mú aṣọ káfáànì wọ́n mú wa láti inú àlùjánnà wọ́n mú tùràrí àwọn tùràrí tó dáa wọ́n mú wa láti inú àlùjánnà àwọn gẹ́fọ́ra wọn ó wà ní ìrísí tó dáa ni ó dùn wò inú yóò máa dùn téèyàn bá rí wọn. inú yóò máa dùn téèyàn bá rí wọn. òun dáadáa Ànábì sọ wọ́n. Bálẹ̀ dárí, kásùmọ́ tó lè yẹ̀rẹ̀ kó bá ti gbé àtúnṣe wò láìkàdé <laughs> àwọn ìdárí. So, Ànábì sọ wọ́n wà lọ sọ́la, ó ní Malakul Maut, hmm. yóò wá wá, wá dé. Hmm. Ànábì yóò wá sọ fún pé àyàtò ànáfsù àtọ́yèbà. Ìrẹ́ ìrẹ́ ẹ̀mí tó dáa, hmm. ẹ̀mí tó dáa, ẹ̀mí tó sí dáadáa nígbà tó fi wà láyé. Ọ̀yá máa máa padà sọ́dọ̀ olúwa rẹ̀. So, Ànábì sọ wọ́n wà lọ sọ́la, ó ní ẹ̀mí yóò jáde bí ìgbà tí nǹkan bí omi tó bá sàn jáde nínú kí báyìí nínú akigbe àyíká àwọn omi sí yóò ṣe jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wá jáde ànábi ní kọ́lá kò ní lo second lọ́wọ́ molecule mouth tí ó fi àádọ́ba rẹ̀ lé àwọn màláìka yìí lọ́wọ́. àwọn tí wọ́n ti gbé aṣọ tí wọ́n gbé àti lọ́wọ́ mm. ànábi ni wọ́n á máa gbé egùnjẹ tí wọ́n bá dé sánmà ayé mm. tí wọ́n á fẹ́ rè fún pé kán fáwọn. Mm. àwọn èèyàn gbogbo àwọn tó màláìka tó wà ń bẹ̀ wọ́n máa sọ yìí pé ah,

so ọlọ́run bá àdìkẹ́ ọlá tó bá wá débẹ̀ ọlọ́run bá àdìkẹ́ lọ́wọ́ aṣọ fún màláìka pé tọ̀ ẹrú mi dáadáa ni ìpè hmm. ṣùgbọ́n ẹ dá padà ẹ gbé padà lọ síbo ẹ gbé padà sí lẹ́lẹ̀ hmm. fa innahu minha eh, khalaqtuhum hmm. wa fiha u'iduhum wa minha ukhrijuhum taratan ukhra ìpè ilẹ̀ ilẹ̀ náà ni wọ́n ṣe kíni ilẹ̀ náà ni ìfẹ̀mọ́tì dá wọn

ẹ̀sìn ní ọ̀nà ní islam òjíṣẹ́ tó rán sí ní ọ̀nà ní muhammad sallallahu alayhi wa sallam anábìyí tó bá wá dáhùn tán ọlọ́run ọba àdìkẹ́ lọ́wọ́ pa màláíkà yẹn láṣẹ pé ó yá ẹ sílẹ̀kùn àlìjánà lọ́kàkan ibi tójú rẹ̀ parí sí tó hmm. máa ń wò lọ́kàkan báyìí tó hmm. láti bẹ̀ atẹ́gùn àlìjánà àwọn ohun tó dáa hmm. èyí ó máa ṣe kíni ó máa wá ó máa fẹ́ sí i tó ti jẹ́ pé yóò máa ẹ̀yin yóò máa sọ fún pé aná amaluka sọ́ọ̀lẹ̀ hmm. èmi níṣẹ́ dáadáa rẹ̀ hmm. nígbà tó fi wà láyé hmm. so òun yóò wá máa jẹ́ ẹni tí yóò máa bá ẹni náà nájú yóò máa bá nájú tí òfin ní máa rí táyìn òfin ní máa mú yóò máa bá nájú. àlẹ́ mi ní ṣùgbọ́n tó bá jẹ́ ẹni bú nígbà tó náà bá múra lásìgbà tí ó jáde láyé ìjẹ́ náà lòun ló ti máa ètò pé àwọn tí ó rí tọ́lá ọba àlejò lóòrán wá àwọn tó jẹ́ kójú wọn máa jẹ́rù bá àwọn tí ò ní ní fọkànbalẹ̀ hmm. wọ́n sì kó àwọn aṣọ kan tó jẹ́ pé àwọn aṣọ òun tí ò dá hmm. wọ́n kó àwọn aṣọ kan ní àwọn aṣọ tó jẹ́ pé aṣọ tí ò lẹ̀ tó jẹ́ pé bí ẹ̀gún wà lára rẹ̀ hmm. òun ó gbé wá. tí malakul maut malakul maut yóò wá sọ fún un pé ìrẹ́ ẹ̀mí burúkú ẹ̀mí jágbàjà gbẹ́ni jágbàjà tó mọ́lọ́n lọ́kàn tó fi jáde láyé ó yá gbẹ́dẹ́ máa jáde kó máa lọ sínú ìbínú ọlọ́run ọba àlekọ́lá yóò wá fa ẹ̀mí náà pàtì yóò fa nífàkúfà yóò gbé kèésì pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà báyìí tán yóò bá gbélé àwọn màláìka yìí lọ́wọ́ tó yẹ pé àwọn náà gbà sínú nǹkan aṣọ tí wọ́n ń rùn gbogbo nǹkan tó ń gbé lọ́wọ́ yẹn wọ́n wá gbé àlejò níbi tí wọ́n ti ń gbé lọ làwọn yóò ti wọ́n ti dé sámà alákọ̀ọ́kọ́ ìjọba dé sọmọ àríyé tó máa fẹ́ béèrè fún pé káwọn fẹ́ àwọn yóò ti máa béèrè pé ah, èwo lòórùn burúkú báyìí owó ní ìwọ̀n báyìí gbọ́dọ̀ tún ti lélẹ̀ gbọ́dọ̀ <laughs> tún ti lélẹ̀ so àwọn mọ̀lẹ́kọ̀ máa fún un lésì pé lágbájá ọmọ lágbájá ni wọ́n ní okọ̀ tó burú jù láyé ní okọ̀ tó fi ń pè hmm. òun náà ni ó ṣe kí ni òun náà ni ó ṣe pé òun náà ló fà tó jẹ́ pé kò sẹ́ni tí ó jẹ́ aláburú kan hmm. àbí kó ló kọ bú hmm, ẹ ò lè má fẹ́ ó lè má gbà gbọ́ gan ó lè má fẹ́ gbà kan tó ń bẹ́ẹ̀ gan ṣùgbọ́n látara burú ti ṣe àwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ so okọ̀ yẹn náà ni wọn àwọn mọ̀lẹ́kọ̀ wa ti kí ni òun náà ó fi pé pé lágbájá báyìí o so tó irú àwọn yìí tó máa béèrè pé kí wọ́n tilẹ̀kùn àlìjánà hmm. ẹgbẹ́ tilẹ̀kùn sinimá ẹ̀ wọ́n ní sílẹ̀kùn fún wa. Hmm. so àwọn náà lọ́lọ́wọ́ bá rikẹ́ láńró ìpè látò fatahu lahum abwabu sama hmm. wala yadkhuluna aljannata hatta yalija aljamalu fi sammi alkhiyab. so wọ́n ní sílẹ̀kùn sama fún wa. so ọlọ́wọ́ bá rikẹ́ lọ́wọ́ ni ẹ dá padà ẹ máa dá padà sínú lẹ́lẹ̀ nígbà tó bá gbèdé ilé ẹlẹ́ làwọn màláíkà tí wọ́n béèrè béèrè náà ti dé hmm. wọ́n jí hmm. bóyá wọ́n dẹ́mi rẹ̀ padà sínú ara rẹ̀ hmm. wọ́n á béèrè béèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹni àkọ́kọ́ yìí ànábì ní gbogbo béèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ó kàn máa sọ pé ha ha la ajiri ìmọ̀ ìmọ̀ tí ó máa wí nù ànábì sallallahu alaihi wasallam ànábì ní tí máa wá wí báyìí àwọn màláíkà inú àdìsí ní ọ̀nà àwọn màláíkà ó jẹun ní odò ọ ó jẹun ní ma ní ẹni tó jẹ́ pé anábì hmm. ní gbogbo nǹkan ní ó gbọ́ àyàfi èèyàn àtàlẹ́jọ́ nìkan ní ó gbádùn ní gbáriwo rẹ̀. Hmm. sọ lẹ́yìn ìgbà náà ọlọ́run wa ní ọyá ìsílẹ̀kùn hmm. lọ́kànkán láti inú ná kó máa ṣe kí ni kó máa rí ẹ̀ta warawara ná òórùn ná gbogbo àwọn nǹkan tí ò dáa kó máa ṣe kí ni kó máa gbọ́ láti ìgbà tó bá ṣe kí ni láti ìgbà yẹn tó bá di pé wá wà ń bẹ̀ tó bá tó wá yá yóò bá ìdí bẹ̀rù bá yàn tí ó hmm. pàdé pé àyà ọkọ̀ ní balẹ̀ hmm. wọn àtún ní àìwò tó ń dá níwọ̀ yìí <laughs> ojú rẹ̀ fanimọ́ra fanimọ́ra yóò wá fún lésì pé èmi ni iṣẹ́ bú rẹ̀ hmm. iṣẹ́ bú rẹ̀ nígbà tó fi wà láyé èmi ni àjọ wà ní o láti jọ wọn wà ní. so eléyìí oná là nàbì sallallahu alaihi wasallam ànábì júwe fún wa wípé níṣe máa rí nù nígbà tí òkú bá múra láti ṣe kíni láti jáde láyé. tó kù bá jáde láyé tán a rí i pé a máa sábà a máa rí i pé òkú máa ń yajú lẹ̀ hmm. ó gbójú sókè báyìí hmm. ànábì sọ̀rọ̀ fún apá eléyìí náà hmm. kí ló fà á tó fi jẹ́ pé tókù bá jáde láyé ẹ̀yìn ìmọ̀ sí ìmọ̀ làjú lẹ̀ Umu Salama radiyallahu anha ẹ̀yìn ó ní ànábì sallallahu alayhi wa sallam ó nígbà tí tí Abu Salama nígbà tó sálà ìsìn tánàbí wa dé ẹ̀yìn ànábì sallallahu alayhi wa sallam wá sọ fún wọn pé ẹ̀mí tẹ́ rí òun ìdàkúbìlọ̀ Hmm. tí wọ́n bá gbẹ̀ mí tán hmm. ànábì ní tẹ̀lé àhùn ìbàkọ̀ hmm. ànábì ní ojú ó tẹ̀lé wọ́n ti gbà tí ń jáde lọ báyìí ojú ò mọ̀ wò lọ yóò mọ̀ tẹ̀lé lọ ní pé ah ẹ̀mí mi náà ń gbé lọ yìí ànábì sallallahu alaihi wasallam ìyá wa ọ̀hún sálámà ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ké nígbà tí ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yìí ànábì wa sọ fún wọn pé la tad'u ala anfusikum illa bi khair ní ẹ má sọ tí ò dáa o ẹ má sọ ní tí ò dáa jáde lẹ́nu lásìkò yìí o ní tí ẹ máa sọ jáde lẹ́nu ẹjọ́ máa jẹ́ dáadáa ni o ẹlẹ́mi ọmọ sí pèlè rẹ̀ kí ah, aláàánú ń lọ hmm. aláàánú ẹ̀ sì lọ náà kò ní àánú mọ́ ẹni tó ń bàjẹ́ ẹ̀ sì bàjẹ́ náà orí burúkú jẹ́ tó ń jẹ́ òun òun ṣòfò orí ṣòfò náà nù hmm. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ anabi hmm. sallallahu alayhi wa sallam ní fàyín nàní màlà ìkàtà yù àmínú nà àlà màtà kùlù anabi gbogbo jẹ́ bá ti sọ jáde báyìí nísìn àwọn màláìkà ọmọ sáà mi sí ni o torí náà ẹ̀ mọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu yín anabi wa ní allahumma gfir li abi salama èrè ọlọ́run bá mi ṣe kí ni bá mi forí Salama tó ń táwa náà ṣe òun náà ni pé ta bá rí báwọn a ṣe kí ni a fọwọ́ bo a fọ ojú rẹ̀ wálẹ̀ ojú ó padé mm. àdúrà táwọn náà wá ṣe yìí mm. òun náà làwọn náà ṣe òun náà làwọn Salama tó mm. orúkọ ẹni tó kù yẹn làwọn náà ṣe kí ni òun náà ọ̀fà darajatahu fil mahdiyin bá wa gbé ipò rẹ̀ ga láàrin àwọn tí ó ṣe ìmọ̀nà fún wàhálífò hmm. wàhálífò fi ákìlìhì fil ghadirin hmm. ìwọlọ́n kó wá bá wa ṣe gíní kó bá wa ró lédè hmm. ibi àwọn tó filẹ̀ bá wa mójútó àwọn ẹbí rẹ̀ àwọn ará rẹ̀ tó filẹ̀ waghfir lana wa wá foríjì wá kò sì foríjì òun náà ya rabbal alamin waftah lahu fi qabrihi ọlọ́run wá bá wa ṣe gíní wá bá wa fẹ̀ sàárè rẹ̀ yí ká yóò gbà nínú hmm. sàárè rẹ̀ wọ̀nà wèrè láhùfì kò sì bá a segin ni hmm. kò sì bá wa tàmálẹ̀ sínú sàárè rẹ̀ sí hmm. sàárè rẹ̀ ó má jẹ́ ọ̀gbun kan nínú ọ̀gbun náà kó sì má jẹ́ kíni kó sì má jẹ́ òkùnkùn kó má sọ òkùn. ẹnjẹ́ eré mi ti báyìí ọ̀pọ̀ èèyàn ti tókùn bá ti jáde láyé wọ́n ti wọ́n rò pé ẹ̀yìn rántí eléyìí mọ́. eléyìí tó lọ yí pé lára iye tá a ti mọ̀ ń sáré àfọkù tó bá jáde láyé àkọ́kọ́ nù ó sì jáde láyé ìgbádùn àti bẹ̀rẹ̀ nù hmm. àti ìgbádùn àti bẹ̀rẹ̀ sí máa ṣe kíni láti hmm. bẹ̀rẹ̀ sí máa tọrọ àforíjì fún un táwa hmm. rí pé tòun nìkan gan àforíjì á tún tọrọ fúnra wa náà lórí àjọ ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kíni ìbá wa ṣẹlẹ̀ ní kété tó bá ṣẹlẹ̀ sókù àwọn tá a jẹ́ ara ilé òkú kí ni ojúṣe wa ojúṣe wa òun náà ni wípé tí àdáwò bá kọ́kọ́ jálù yàrá yìí ṣètánì ti dóńtòsí láti gbàgbẹ́ wọlé sí yàrá Hmm. nítorí pé mọ̀ pé lásìkò yẹn èèyàn ti lẹ́ hmm. yóò mọ̀ wá gbé oríṣiríṣi wá sínú hmm. ọkàn yóò mọ̀ gbé oríṣiríṣi wá sórí ahọ́n ọbẹ̀ ẹ̀sìn sọ̀rọ̀ tí ò dáa bẹ́ẹ̀ ló máa ro tí ò dáa ṣé alágbájá àbí lágbájá ló pa á ni àbẹ́nìkan ló ṣe é gínìkan ni àbí wọ́n dẹ́mi rẹ̀ lógbodò ni àbí wọ́n sàásì ni eríṣiríṣi òun ìṣẹ̀dá ni ọmọ gbé wa àbí lágbájá òun àti lágbájá àti gínìkan ló ṣẹlẹ̀ ní pé mọ̀ wá gbé wa ṣùgbọ́n anábì sallallahu alaihi wasallam anábì ti kọ́ wa ní nta máa ṣe gíní ní nta ṣe hmm. Hmm. láti kéré títí tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ hmm. nínú hadithu ìyàwó umu salama radiyallahu anha ètò wà nínú sahihu muslim wọ́n yà nàbí sallallahu alaihi wasallam ní kò sí mùsùlùmí kan tí mùsíbà kan ó jálù tó wá sọ pé tó wá sọ ntọ́lọ́wọ́n bá àlejò lánìí kò sọ kí ní kò sọ inna lillahi wa inna ilayhi raji'un tádàwó bá jálù yàn ọlọ́run bàdé ṣọlá ní ká tètè dìclare ká kéde pé hmm. àwa yìí gan ta ni nǹkan tó tí àdéhùn dé báyìí hmm. ọlọ́run ló ní wá hmm. wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run náà láti ṣe kíni láti padà sí allahumma ajirni fi musibati bí ọlọ́run dákun mọ́ta dúró tì mí níbi àdánwò tó ṣẹlẹ̀ sí mi yìí wà ló fún mi khayran minha kó o sì wá fún mi ní ìtò lóore ju tó bọ́ fún mi lọ ẹ̀rí àdéhà yìí onára anábì sallallahu alaihi wasallam anábì ní ká ṣe ní kò sẹ́ni tí ó ṣe Hmm. àfi kọ́ lọ́wọ́ balẹ̀ kí ọlọ́wọ́ segin ni kó hmm. dúró ti lè mọ̀ sí báyìí hmm. kó sì fún ni tó lóore jùlọ. yàrá ọmọ sálámà nígbà tí àbú sálámà kú ọlọ́wọ́ àrùn ìgbésẹ̀ àrùn tún lè lóore tí àbú sálámà mọ́ <laughs> nínú àwọn mùsùlùmí àbú sálámà ẹ̀rì ìyàwó kan ní o tọkọ rẹ̀ jáde láyé ni wọ́n á ń wò pé àbí àdáhàn yìí náà ṣe ní lóòótọ́ àmọ́ ní dẹ́gán ó lè lóore àbú sálámà. Eh, so ṣùgbọ́n nígbà tó ṣe àdúrà yẹn pẹ̀lú àgbọ̀tá nàbí sallallahu alaihi wasallam báyìí nàbí ṣe ni kò ṣe kí lọ́lọ́wọ́ bá lẹ́kọ̀ọ́ padà sí fún ọlọ́wọ́ ó padà fi tó lóore ju Abu Salama lọ ọlọ́wọ́ ó padà fi rọ́pò fún talento ọ̀nà nàbí sallallahu alaihi wasallam so ó padà wà nínú àwọn ìyàwó nàbí sallallahu alaihi wasallam. kòró kan pé òun tẹ̀lé ìyàwó nàbí sallallahu alaihi wasallam. gbogbo ẹ̀tọ́ bá jẹ́ ọjọ́ kọyìn ní gbọ́dọ̀ pé kò sẹ́ni tó tó lè èyí tí ní kó ní yẹn mm. ó fi bí tó kú ó tó ṣe kí ni ó ní náà lè mm. mm. kẹ́mẹ́ obìnrin gbọ́dọ̀ ṣe kí mọ pàtàkì ọkọ rẹ̀ kó ọkọ rẹ̀ pàápàá jùlọ tí máa ọkọ tó máa ń ṣe bó ṣe kó ṣe tó bá dé hmm. bó ṣe kó dúró hmm. ẹ tó láàsì hmm. obìnrin náà ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ mẹtọ ọkọ rẹ̀ ẹ nítorí pé eléyìí inú ìjọsìn fọlọ́wọn bá rí tọ́lá ni ẹ bá níbi tọ́lá wàlẹ̀ tọ́lá mi sọ fún wa nínú àdéhùn rẹ̀ pé ẹni bá kí wọn wákàtí márùn tó gbààwẹ̀ ẹ tó sì ṣe kíni tó wá tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ọlọ́wọ́n bá rí tọ́lá sọ fún tó wá rí jọ́ so eléyìí àyàbá ni. Hmm. ọkùnrin kan ó ròyìn àbí obìnrin kan ròyìn ọkọ rẹ̀ tó ti kú hmm. ó ní kò sí tó lè jẹ́ǹtà tó hmm. gbé tàn wọlé tó yọ ọ́ rà yóò gbé wálé àwọn jẹjẹ tó bá jẹ́ pé ṣèké bóyá wọn àtọ̀rẹ́ kan jọ jáde wọn á jẹ ní sẹ́ńtà yóò wá bí ó ti rà kọ́dà bí òde rà ń jọ yóò padà ó ti rí pé ó ti gbèsè sóhun lọ́rùn ó gbọdọ̀ rà fáwọn fáwọn kan náà jẹ àbí tó mọ̀ ọ́ mùsùlùmí ni mùsùlùmí ni kéré bóyá àbóṣù náà kan àbí ẹ̀kẹ́ ni wọ́n kàn mọ́ pé kìíní tó sí. ebi ẹnìkan náà yìí dẹ̀ sọ yìí mm. ẹnìkan náà mm. òun náà ni ọ̀kan náà afárá ròyìn kò sí ìyàwó rẹ̀ fẹjọ́ sùn ọlọ́jọ́ sùn mm. ó ní tóun bá tí ọkọ bá wọlé dé lálẹ́ wọ́n ní ìyàwó sábà máa ń gbóòórùn súyà ìyàwó máa ń sọ pé ah súyà ìmọ̀ súyà tí yóò di yàrá òun mọ̀ tó tẹ̀ wọ́n ti súyà tí ń wò wọ́n ní wọ́n adijọ́ kan <laughs> ọkọ wa pẹ́ Hmm. ìyàwó náà ọkà wọn sáà dààmú pé wọn hmm. bá ní kó wọn jáde pé kó n hmm. jẹ sàlámì ìwọ lẹni wà bàtí ìyàjú wọn dá sí àìdè wọn bá ọkọ tí ń jẹ súyà àtẹkọ àtẹbí ní mọdọgbọ yóò ti kọ́kọ́ jẹ mọ yóò ti àwọn orílẹ̀ èdè báwọ̀ ìyàwó ẹ wo ló léyìí. eré ẹgbẹ́ ìkẹwé adémúnú àdìsí tẹ sọ nísìn alákọ̀ọ́kọ́ ni pé kó mi ọmọ pàtàkì kó kó sì jọ lójú gbogbo ẹni ọkùnrin yòókù lọ ẹlẹ́ẹ̀kejì pé kọ́kọ́ náà jọkọ rí ó dá sáwọn obìnrin pé ìdá àwọn náà lójú kóbi ọ̀nà ọmọ pàtàkì rẹ̀ ó gbọ́dọ̀ sí kóbi ọ̀rọ̀ pípẹ́ nítorí lọ lérìgbò ẹ̀ náà kígbà tí ìgbà tó wà láyé náà kí ni àbúrúkú lọ́rọ̀ ẹ̀rọ burúkú nù. Ah. ọ̀gbẹ́lẹ̀ yóò dá ọ̀dà náà ń sọ̀lá wọlé sọ̀lá bàtà náà bí fẹ́ gé tó fẹ́ sọ bá a ṣe ma hmm. pé bá a ṣe rí àrẹ́bí ní káyọ̀kùn káyọ̀kùn bí ààrẹ ẹni tó bá lóore jù nínú yóò hmm. ibi tá a ti mọ̀ náà ni pé ó lóore fáwọn aráalé rẹ̀ hmm. àrẹ́bí sọ̀rọ̀ òun làkọ́kọ́ fún yín wàhánà káyọ̀kùn bí ààrẹ èmi ni mo fi ń lóore jù fáwọn aráalé mi mm-hmm. ìwọ táwọn aráalé rẹ tí mm-hmm. ọba ti ń travel tí wọn wò pé tọ mm-hmm. <laughs> ọba ti dé ó dé ẹ eh, àbí tẹ ọba wà lé káma wò pé sẹ́wọ̀n ní jáde ni so látara pé kí ni látara pé ọkàn wọn ò ní balẹ̀ wọn ò ní free so eléyìí nǹkan tó kù díẹ̀ káàtó ni nǹkan tó kù díẹ̀ káàtó ni. náà ah, àwọn ẹbí wọn bùkátà sí sùúrù gbàdúgbò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn ní sùúrù wọn pọ̀ lọ́wọ́ balẹ̀ jọlá ló ṣe kí ni òun náà ló mú wa hmm. arábìnrin kan ànábì sọ̀rọ̀ àwọn àdéhùn sálàmù kọjá lọ hmm. arábìnrin yìí ni wọn ń gbára dálẹ̀ ibi sàárè kan hmm. ń gbára dálẹ̀ ànábì sọ̀rọ̀ àwọn àdéhùn sálàmù wọn sọ fún wọn pé bírì ah, lábàjẹ́ ọmọbìnrin yìí ṣe sùúrù kó bẹ̀rù ọlọ́run tó ló sọ fún ànábì sọ̀rọ̀ àwọn àdéhùn pé ilé ìkà dákun kó lọ́dọ̀ mi àyín náà kàlámù tó sọ́ọ̀bù bí mo ṣe bá ti ṣe ń tó ṣe mí ṣẹlẹ̀ sí ọ ní. Hmm. Ah. ọ̀gbìn tó bá ju ẹ̀mí ọkọ̀ fi ṣe é dé ara. ìrẹ́ tó bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ <laughs> tó bá sọ pé ṣé ìrẹ́ tó jó mi tó bá ju ọ hmm. ní òní máa ṣe wá àti fún mi. Hmm. ànábì á kó lọ́dọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ẹ wo ànábì ànábì á kó lọ́dọ̀ rẹ̀ kò bínú kò tẹ arágbé kan lọ ní. nígbà tó dé ọba wa padà lẹ́yìn ìgbà tí ará ti balẹ̀ tán àyíbí tí mo sọ láwùjọ wa tí ó jẹ́ ẹlòmíì mm. ẹkùn ni ní ọmọ sún o mm. tó wà ní àìfòwúlẹ̀ òun náà kújẹ lé ní mm. nílẹ̀ tí wọ́n kó sí kànga ní máa sí kànga fún tó tún ní kalẹ̀ hẹ̀ẹ́ tó lóun tún jálà mọ́tò ní ọdẹ ẹ̀fọ́ náà lẹ̀kú jálà mọ́tò tó tún tó ewúrọ̀ ah, ọ̀lọ́wọ́lọ́ wá fẹ́ gbà tẹ̀lé <laughs> àbí tí wọ́n fẹ́ gbèsè sáré kò ní ẹni gbèsè àwùjọ lọ ní <laughs> ọlẹ́ ní ara òun ní gbèsè àwùjọ kú ní ah, ẹni ah, ẹ̀rẹ̀ wọlé wọnú sàárè kan tó dákẹ́ ọmọ àwọ̀ sí. eléyìí alábi sallallahu alaihi wasallam wà bá nàbì pé ìkànnà mi mọ́ bínú hmm. wípé òun ti wá ṣetán láti ní sùúrù báyìí hmm. sọ anábì ni ẹ̀ sùúrù rẹ̀ ò bá mọ́ ìnáma sọ́bùrú ẹ̀ńdà sọ́ọ̀dì mọ́tò òòrà anábì ní nǹkan pè ní sùúrù hmm. òun náà nígbà tí nǹkan yẹn bá jálù ọ bí tó ṣe kíni tó sì mú sùúrù tó fi mọ́ lọ́wọ́ eléyìí náà ni sùúrù tọ́lá ọba àlejò ló ṣe kíni yóò hmm. san yàn lẹ́sàn hmm. lé lórí hmm. kì í ṣe nígbà téèyàn bá ti ṣe kíni nígbà téèyàn bá ti fapá jáná tí gbogbo ẹ̀ wọ́n á rí pé kò sọ́nà mọ́ yorùbá náà ṣe yorùbá máa pa lóore wọ́n ní ojúde sùúrù wọ́n ní òṣèyàn lóbi tó o bá gbàbẹ̀ lálọ ó gbàbẹ̀ lábọ̀ wọ́n bá wíwí ní sùúrù ní sùúrù nígbà onígbà wọ́n á padà yá padà á sí sùúrù yóò á dábùkù kò ní wúlò fún yẹn mọ́ so anabi sallallahu alayhi wa sallam anabi ní tán pè ní sùúrù òun náà ní ká ṣe kíni nígbà tí nǹkan yẹn bá jáde yẹn gbé ká ṣe kíni ká ṣe tiẹ̀ sí ṣe ká fi mọ́ lọ́hùn ilé mm. ìmọ̀ lọ́wọ́ balẹ̀ kẹ́ ló san wálé san mm. lé lórí. láti gbà fọlọ́hùn. láti gbà fọlọ́hùn. Mm, náà so lẹ́yìn bẹ́ẹ̀ nínú àwọn kan tá a gbọ́dọ̀ sọ́ra fún òun náà ní ká. látara gbígbà fọlọ́hùn òun ni òní jẹ́ kéèyàn máa sọ̀sọ́kùsọ kó máa tẹ́kìlá rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sọ́rọ̀ ìta kò sì ní máa wọ́n sọ pé bóyá wọ́n dẹ́yìn ológodò hmm. àbí wọ́n pa á lọ́jà ìpé ayé mọ̀ dóró wọ́n dáhùn níka kò ní máa ti táyé èyí ó ti wà pé ọlọ́run ló mú wá sí àwọn ọlọ́run. ẹ̀wọ̀n pé hmm. ìtumọ̀ iná àlèlá ọ̀rẹ́ náà ìlọ́wọ́ jẹun yẹn lò hmm. ó ká ní àgbóyè ìtumọ̀ rẹ̀ gan. Hmm. ó jẹ́ pé tá a bá ń wí jáde lẹ́yìn. ọ̀rọ̀ kí n sọ láti ká ń gbé dáadáa. kó wà ní ọkàn wa bẹ́ẹ̀ wípé ọlọ́run ló ní wá. so náà ló fà jẹ́ pé ẹni tó bá lágbóyè nǹkan yẹn dáadáa táàdà ó bá ṣẹlẹ̀ sí ẹ kàn rẹ kú bẹ́ẹ̀ni ọmọ rẹ kú tọkọ wa ọkọ ọkọ wa dé mm. ọkọ tó ti ṣe wàhálà lọ mm. ọmọ sì ti kú mm. ọ wá béèrè ọkọ wá béèrè pé bò lọmọ sí ọ wá ń sọ fọkọ pé àtìdáná ní makan àbí ọ wá ní à ó ti farabalẹ̀ ó ti farabalẹ̀ <laughs> ó ti wà tẹ́lẹ̀ lọ àbí ọmọ ti kú mm-hmm. ọkọ wá dé ìyàwó agbójẹ fọkọ ẹyà jẹun wọn tún jẹun tán ẹyìn tún sùn wọn tún lájọṣepọ̀ lọ́kọláya gbọ wá yá tó a ti dán tó a ti bàrẹ̀ tán wọn á sọ pé tọ baálé mi àgbà fọlọ́run ni o Ọlọ́run ló ní wá o ọmọdé kú o bọkọ sí ìyá nínú. ẹni tí lẹ́nìkan bá ní ẹni tó bá yẹ̀yẹ̀ ní bọ́kẹ́tì lápèjúwe ó wá dé ó ní bọ́kẹ́tì. Ọlọ́run fẹ́ gba nǹkan o fẹ́ gba nǹkan o fẹ́ gba nǹkan o fẹ́ gba nǹkan o o fẹ́ gba o fẹ́ gba o fẹ́ gba o fẹ́ ọmọ o ọmọ tó kú wa tó ti gbà kárẹ padà o. bí mùsùlùmí bí àbúrò bàbá rẹ ti bínú náà pé hmm. a ah, hmm. ló wá sọ fún bó ṣe kéde tó ń wọlé hmm. ẹgbẹ́ tẹ́lẹ̀ mi ò mọ̀ ṣe tẹ́lẹ̀ mi ò ṣe ni pé ẹkún yóò fi pàdé rẹ̀ báwọn ẹkún yóò fi pàdé rẹ̀ ní jẹ̀bi nìkan tẹ̀ sọ fún gan yóò ti mà ọ́ lọ fún ẹjọ́ lọ́wọ́ sọ fún ànábì sọ̀lá wa rẹ̀ sọ́lá wa rẹ̀ sọ́lá mọ́ ní ǹjẹ́ ǹjẹ́ ṣe ǹjẹ́ lájọṣepọ̀ mọ́júmọ́ wọn níbẹ̀ ni ànábì wa tọrọ pé kọ́lọ́ ń fi àlùbáríkà sí àjọṣepọ̀ tó ń jẹ mọ́júmọ́. so eléyìí nínú àwọn ntí ẹni tó bá jẹ́ kí ni ẹni tó bá gbà pé ọlọ́run ló ní wá lóòótọ́ mm-hmm. bí ṣe máa ṣe kí ni ìmọ̀ ṣe ọdọ́. lọ́dọ̀ eléyìí náà ní ti o èyí lè dánwò láàyè ìjọ tí wà yìí o. gbogbo ẹ̀ ló rọrùn fún. Hmm. Oh, yàtọ̀ nígbà tí ẹ rọrùn fún tó bá dánwò nǹkan mi ò ń pè wọ́n lòun lọ́pọ̀ mọ́. ó lò fi dájọ́ ni. ó fi dájọ́ ni. Hmm ìjọba àtọ̀fẹ́ ló ń délé yìí ni pé hmm. báwọn yẹn ṣe ní hmm. ẹ̀mí tó sì gbà pé hmm. ṣàpásìkò gbà láwọn láàrin àwọn tí wọ́n ní sin ọkàn mọ́ síra ẹni wọ́n sì mara pé yẹn dáadáa ni bẹ́ẹ̀ ni ìlú àti pé ẹlòmíì tó ní kẹ́fín sí tẹ́lẹ̀ pé àjẹ́ ni àwọn ni pé ọmọ olófin dégínì òun náà ló fi ló fi dájú nínú àwọn kátà gbọdọ̀ sọ́ra fún òun náà ni àníyáha ẹkún àrò nígbà tó kò bá kú kí ẹ máa sọ̀rọ̀ ẹ̀rí ìdá kọ̀tọ̀ lẹ́ẹ̀kan ah, òun mà bá wọn o hmm. aláàánú mà lọ o hmm. bó lówó ṣe bó lówó wà gbé bàbá yìí hmm. à nǹkan tó burú jáì ni anabi sallallahu alayhi wa sallam anabi kọ fún wa nínú hadithu abu malik al-ashari radiyallahu anhu ó ní anabi sallallahu alayhi wa sallam ní àwọn nǹkan mẹ́rin kan bẹ nínú àwọn nǹkan jàìlíyà ni nígbà ìmọ̀ kan nígbà tó dúdú nígbà tó ti sí islam anabi ní síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn ò filẹ̀ wọn ò ní filẹ̀ wọ́n sì máa ṣe kí ni sì ń ṣe alifásọ̀rọ̀ bíi ahsan ká máa ṣe fáàrí pẹ̀lú kí pẹ̀lú iyì Hmm. níta bá ní hmm. tọ́lọ̀ ti fún wa ká máa ṣe kíni hmm. ká máa fi ṣe fàárí lórí àwọn èèyàn ẹ̀yẹn wọ̀tọ́ àánú fi ansab àbí ká sì máa fi ẹnu àbùkù kan ìran eléyìí náà inú àwọn kan jà ìlíyà ni eléyìí náà bẹ́ẹ̀ bìsín ẹlẹ́yàmẹ̀yà ọmọ olúbo ní àmọ́ lẹ́gbó àmọ́ lẹ́yìn nìkan àmọ́ èrò ní àmọ́ arákìnà <laughs> àwọn ibi tá a kẹ́yìn sí kírun àwọn ibi tá a kẹ́yìn sí kírun àwọn oríṣiríṣi tó jẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà Mm. islam wa gbà lọ́wọ́ mm. ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn mm. tó jẹ́ pé àní kọ́kọ́ gbé islam síwájú tábà ti gbé islam síwájú gbogbo nǹkan yóò ti parí ṣùgbọ́n ẹ̀yin ọmọ ìlú wo ni kẹrí bí sáà náà wá dé bí nìkan ni wá ṣe dé láwùjọ wa ni pé kẹrí bá ṣe ń sọ pé ọmọ ìlú wo ni tó bá tó wá jẹ́ ìlú kankan wọ́n tún wá mú ẹ̀yà mẹ́yà wọn náà wọ́n tún gbé wọn nílùú náà ọmọ àdúgbò wo ni mm-hmm ọmọ àdúgbò ni ọmọ mm. kíní ni ọmọ kíní kan tó mm. tó bá tó gbé ládùúgbò náà eh, ọmọ lébo ni tó ẹ̀yà mẹ́yà ohun ọ̀tá àníjó kíní ohun ìjó ohun ìjó kó tó ànábì sallallahu alaihi wasallam ní nínú mm. inú ẹ̀ òun náà ní kíní ká máa fi sí ìjà ìlú ni eh, àwọn kékeré àwọn jèfèrè ni tó ibi tá a fẹ́ lò ń bẹ́ẹ̀ nítorí ọjọ́ tó ti lọ nínú ẹlẹ́kẹ̀ẹ́ ìtànàbí ká ànábì ní àníyá ha ká máa ṣe kíní ká máa sunkún àrò nígbà tó kù bá kú sọ sí pé ànábì sallallahu alaihi wasallam ká gbé ilé yìí dáadáa hmm. ẹkún òní àmọ́ sunkún o hmm. àánú ni ní hmm. sì máa ń dùn yàn pé eh, eh, olólùfẹ́ mi tí mo fẹ́ náà á yára wa èèyàn máa sunkún tó bá ànábì sallallahu alaihi wasallam ànábì náà sunkún àbí nígbà tí kan náà ọmọ ànábì kú Abdurrahman ibn Awf wọn sọ fún ànábì pé wà á ń tẹ̀yà ah. Rasulullah ìwé ànábì náà ànábì ní Eh, ojú ní dámì hmm. látara pé ọkàn bàjẹ́ eh, ṣùgbọ́n àrùn òṣèlú kéjáde lẹ́nu ìtọ́lọ̀ ọba àdìkẹ́ olóyọ̀nù sí so anábì sallallahu alaihi wasallam anábì kílẹ̀ hmm. rẹ̀ bẹ́ẹ̀ hmm. ìṣe bó ṣe rí nù so ìgbà mí bẹ́ẹ̀ náà ẹ̀rí kọ́dà ó lè jáfa ah, àwọn ìta àwọn ìta ṣe wá sí wa náà tó máa ń bomi lójú báyìí ah, kò ṣe kọ̀ǹtró torí pé kò sí wàhálà bẹ́ẹ̀ àmọ́ ká máa wú bẹ́ẹ̀. àwọn akẹ́rẹ́ tó máa ń ṣe fẹ́ kẹfà láwọn obìnrin yẹn bá fẹ́ lọ kíbi tó mọ̀ tó pọ̀ sí wọ́n ti máa sọ̀rọ̀ bọ̀ wọ́n ti máa lẹ́nu bọ̀ àwọ̀ ti dé yẹ̀ kọ́lé wọ́n ti àwọn àwọn àdàbọ̀ ojú wa. ó lè jí ara ẹ̀ mọ́lẹ̀ ní lóbi ẹ̀sọ́ amọ̀sáré gbé fún wa wàláì nǹkan jàìlíyà ni wọ́n mm, mm. rántí akọrin kan náà àwọn mm. jàìlíyà tó jẹ́ pé àwọn tó máa ń sọ àsọ́ọ́lẹ̀ kalẹ̀ ni ó ní bá kún kó fasọ ya mara rẹ lọ́rùn ó ní ìdánilé tó bàbá kì í ní ìmá àna àlùhù wọ́n á sọ fún ìyàwó rẹ̀ pé tí n bá ti kú o kó sunkún ní wá sí mọ̀ tó mọ̀ tó lọ́dọ̀ rẹ̀ ni ọ̀ṣókè aláyàlẹ́jẹ́ ìbá ìyàbùnẹ́ta máa bàjẹ́ ní kò sì fásọyà mára ilá torí kí mo kú hmm. ilé ọmọ máa hmm. bàjẹ́. ẹ wà rí mọ̀ pé dùnú ìlú dáadáa fásọyà mára ilá ẹlòmí ọkọ̀ ara ilé kan máa tó hmm. jẹ́ kó bá lè mọ̀ kó dùn dáadáa òmìnir yìí nínú àwọn wájà ilé àti tí ó yẹ ká jìnà sí. so àkáwá bọ́ sí lẹ́gbà tí òmìnir bá ti ṣẹlẹ̀ tán nítòkù tá a ṣe òun náà ní pé bó láti wò kú àwẹ̀ òkú òun náà ló kú ọ̀nà tí Eh, èèyàn máa kẹ́kọ̀ọ́ bò láti wẹ òkú tó hmm. òun náà ló fà nínú ṣẹ̀ríà hmm. àwọn tí ò bá wẹ òkú àwọn tí wọ́n bá nímọ̀ nípa rẹ̀ ni hmm. àwọn tá àkọ́kọ́ tì síwájú òun náà làwọn tó kú bá sàsọ́lẹ̀ tí àwọn alágbájá báyìí ni kó wẹ̀ mí tí wọ́n sì mọ̀ nípa rẹ̀ àwọn ni wọ́n ṣe kí ni àwọn náà ni wọ́n wẹ̀ kú. so bákan náà ká lọ lè mọ̀ pé ọkùnrin ọkùnrin ó wẹ ọkùnrin so àmọ́ tó bá jẹ́ pé ọkọ tó bá lè wẹ̀yàwó ẹ̀ ọkọ lè ìyàwó náà lè ṣe kí ni ó lè wé ọkọ rẹ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam sọ fún ìyàwó Aisha ìyá Aisha tó bá fi kú kí n tó kú hmm. ànábì ní èmi ní ìṣe kí ni hmm. èmi náà ní wé ọ. Hmm. so bẹ́ẹ̀ bákan náà ìyàwó Aisha náà sọ pé kálá ipá yẹ àwọn bá tètè ṣe kí ni àwọn tètè rọ́kàn ara àwọn sàjọ ni wípé àwọn ìyàwó ànábì làwọn bá ṣe kí ni àwọn ọba wúra ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ṣùgbọ́n ọmọ tó bá kéré sí ọdún méje wálẹ̀ Mm. obìnrin náà ó lè ṣe kíni ó lè wẹ ọmọkùnrin yẹn mm. so eléyìí ó ní í ṣe pẹ̀lú àwọn tí wàá wọ òkú ga mm. wọn gbọ́dọ̀ jẹ́ pé àwọn tí ó wà ń bẹ̀ wọn gbọ́dọ̀ pé àwọn tó ni èyí lọ lè wò náà ìyá ti fẹ́ wẹ̀ kú ẹ wá wà ní ilé tẹ́gbù kan tẹ́ fẹ́ wẹ̀ àwọn kan wà kàn bùkẹ́ ni àwọn kan wò náà sí wọn yóò padà ọkà à nídìí Hmm. so nítorí pé òkú abùkátà sí ṣé tí ó bá wẹ̀ léwẹ̀ nígbà tó ń bẹ láyé tó dùnú léwẹ̀ pẹ̀lú ẹ̀tẹ́lẹ̀ hmm. nígbà tó ti kú ni hmm. so bí a ti gbọdọ̀ sọ ìhó rẹ̀ bá a ti gbọdọ̀ sọ àpọ́nlé rẹ̀ nígbà tó ti kú nígbà tó ń bẹ láyé a gbọdọ̀ sọ nígbà tí ò sí má tó a gbọdọ̀ ti kú ni a gbọdọ̀ rọra wa. ìmọ̀ bóyá táàmù asásà bóyá wọn ó fi àyè lẹ̀ sọ pé ìrọ̀pá lè parí pọ̀ ńlẹ̀ nínú àkíyèsí níbi ọ̀rọ̀ òwe ń sọ yìí torí kó yẹ kí lórí òun ni pé ó ti tó àsìkò báyìí kó yẹ pé àdúgbò kọ̀ọ̀kan àdúgbò kan kí wọ́n nílé torí pé ọ̀nà táwọn nǹkan máa ń wọ́n máa ń gbà òun náà ó lẹ́sí lórí kófà. wọ́n ti ń kọ́fà rẹ̀. ṣé kò tẹ̀ kófà kẹ̀kẹ́. wọ́n ti rò pé kí ló ń mọ orí nítorí kárí náà nù. ní gbé pa mọ́mọ́. wàláhì nǹkan tó burú jáì ni. ó ti tẹ́lẹ̀ nǹkan tẹ̀ sọ yẹn hmm. nǹkan fàkíyèsí yẹn hmm. nǹkan tó ṣe pàtàkì ni hmm. nǹkan tó ṣe pàtàkì ni. kọ́dà àwọn wálé ìpè hmm. irú mọ́sálásí ní dáhùn àdìsí yẹn Ee. síbi tí àyè ìbílẹ̀ tó máa ń wẹ̀ tí hmm. ó dà bẹ́ẹ̀. so kódà àwa gánà àti mi nínú plan hmm. wípé kan bẹ a fi bí láti ṣe àyè ìwẹ̀ kú wàhálà ó ṣe pàtàkì púpọ̀. iwe Mm. ó lẹ́kọ̀ọ́ mm. bá ṣe gbé kalẹ̀ mm. kìí ṣe pé bí ibi ẹ̀sọ̀ yìí ṣe ẹlòmíì owó èkó mi owó ẹnu yàrá ẹ wá gbé bóòlẹ̀ ṣe bóòlẹ̀ ṣe wà kọ̀ǹfínà bóòlẹ̀ ṣe ìwé gan so wúrò àwọn nǹkan yìí ó ṣe pàtàkì púpọ̀ àwọn nǹkan tó yẹ ká ní ni àwọn nǹkan tó ṣe pàtàkì ni ká ní gíláàsì ń wẹ̀kú ká ní nǹkan tá a fi gbé òkú ẹgbẹ́ ti bá ní kó sí. wúrò àwọn nǹkan wọ̀nyí wàhálà nǹkan tó tọ́ kéèyàn mú. kí wọ́n kí wọ́n mọ ní aṣọ òkú gẹ́lẹ́ aṣọ kọ́kọ́ àtúgbẹ́lẹ́ tí ẹ̀ lákòólé kan rẹ̀ ni ó kẹ́rì kẹ́rì kan máa ń jẹun lójú fáwọn yẹn pípé ẹni tí ń bẹ láyé hmm. tó kó náà ló fọ ara rẹ̀ kọ́lé hmm. olówó hmm. òun ara rẹ̀ lásán ní gbogbo nǹkan ó wá kú tán nǹkan gbẹ̀yìn tó wá kù tẹ́ ṣe fún ẹ máa dọ́gbọ́n sí nǹkan gbẹ̀yìn kọ́lẹ̀ ló bí wò pé ìtẹ́ ti jìnnà jìnnà ìjókòó òun lè lọ ibi tí ó lọ tó tún ní sí ìlọ ọgbọ̀n mímá so ẹlòmíràn máa ẹlákùnrin aṣọ ẹja ajá mánéjì ẹ̀ mọ́ra wọn hmm. inú àwọn nǹkan tó ní akọ́kọ́ ṣe hmm. inú táàbù ní dúkìá rẹ̀ mọ́nẹ́tù tẹ̀lé yìí hmm. aṣọ táàbì sí gbogbo àwọn nǹkan tá a lò wọ́n ní ẹmọ́wùlẹ̀ sọ pé ẹmọ́wùlẹ̀ ṣe gẹ́gẹ́ bọ́lá ti wá rí kíní kan ẹ kọ́kọ́ mú ní dúkìá rẹ̀ ná bẹ́ẹ̀ bá lè gbé kalẹ̀ ẹ wá mú ní ẹmú ní dúkìá rẹ̀ owó tẹ́ san ní tẹ́ni aṣọ tẹ́ lò fún ní gbogbo àwọn nǹkan yìí ẹ kẹ́ mú ní dúkìá rẹ̀ tẹ́ fi sí so eléyìí inú àwọn nǹkan tó ṣe pàtàkì ni so náà ló fà tó jẹ́ tẹ́ẹ̀rí ẹlòmíì ó jókòó akọ́là aṣọ gẹ́gẹ́ rí gbàdá sò tó ni hmm. Hmm? ẹ̀rẹ̀ ẹlòmíì tó bá sì kú pákó tí ó gbé wá tí wọ́n fi dé sàárè nígbà hmm. tán tọrọ pákó níbi tí wọ́n ti ń ṣe pákó bí ó yà lẹ́gbẹ̀ẹ́ wọn à lọ lè kó ewé bám wọn à máa rọ ewé sí i ṣébí ibi tó lu oníṣìí ṣé ewé òun máa gbẹ́bẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ni tí ò ní padà yìí tí ò padà wà jù ọ́nú. Mm-hmm. gẹ́gẹ́ bí wàá ṣe ṣàtúnlẹ̀ nígbà tó ṣe kí ni nígbà tó wà láláyé àwọn tí wọ́n ń ká ṣe nu bò ń tẹ́lẹ̀ mi ò múra sí ní àkọ́kọ́ mm-hmm. gbé tó padà sí ẹkún tẹ́lẹ̀ mi sùn gan mm-hmm. ẹkún ìnáwó ni yá ìnáwó ló délẹ̀ yìí wo ní sàgbà bó lọ́wọ́ ṣe dáná bó lọ́wọ́ ṣe ní tó ti rí pé à ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ dáná gbogbo kọ́dà ibi tí wọ́n dé ibi ẹ̀yìn àgbẹ́lẹ̀ wọ́n ní àgbẹ́lẹ̀ tó ń bẹ ìjẹ́ tí mo kọ́ gbọ́ pé tóògùn bá ti kọ́kọ́ kú mm. wọn ò tiẹ̀ tí gbókunlẹ̀ gan mm. àti ìdìbò dáná. Mm-hmm. èmi wá ń bè lọ́ọ̀rì tí wọ́n ń ṣe kíní kan tẹ́lẹ̀ ni tí bí wọ́n ní ìnáwó kan dáńsí tẹ́lẹ̀ gbogbo tó kú ni ní mm. àrárá o mm-hmm. so wọ́n ní iná àbẹ́lẹ̀. Ah, so ilé ilé náà nìsín owó àwọn nǹkan tí ò sí ní ẹ̀sìn tábùkátà sí mm-hmm. ẹni tó kù kú fún rojú ráyè à ń ráyè wúwo a padà tún ṣe kíni a padà tún wá. ó yá ká sí ojú ìpólẹ̀ nínú ìta ti sọ ara àwọn èèyàn tí ìbéèrè kan tí wọ́n fẹ́ béèrè ó ní ṣe pẹ̀lú ta tó síwájú. ká pè sí nọ́mbà yìí zero seven zero three one five zero one two five six zero seven zero hello. hello. Wàhálẹ́kùn sọ́lá ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán. Àmì ọ̀. wọ́n ní o. àbí akim láti. kí ni ìbéèrè yín. ọlọ́run zero zero zero three one five zero one two five six. hello zero sojú òpó zero zero zero thirty one fifty seven fifty six hello hello hello báwo salamu alaikum ẹ ti wọlé ẹ ti wọlé ẹ ti wọlé báwo kí ni yóò dé yín o. Náà, kí ni ìbéèrè ìbéèrè yìí? Nẹ́tíwọ̀kì náà. Nẹ́tíwọ̀kì náà. Zero seven zero three one five zero one two five six. Náà, bóyá. Oh, Inshallah tó bá di lọ́la. Mm. Wàhálà sọ́lá. Naam. Fábíláì, kí ló bẹ̀rẹ̀ yín? Ìbéèrè tó fẹ́ ní gbogbo ara ẹgbẹ́ tó fún wa, alhamdulillah ọ̀bì àlàyé. Àgbà tó tó náà. Ah. Nígbà ọ̀rọ̀ ìwẹ̀kú, ah. òótọ́ náà rẹ̀ sọ, àti ìgbádùn rẹ̀ dáadáa ọ̀rẹ́ ni pé ọ̀rẹ́ ni pé ní arẹ́wẹ̀ kú òkú wẹ́ ọmọ ìkéré ọmọ. Mm. Naam, ah, gẹ́gẹ́ bí àlàyé tí a sọ fúnra wa. Àtàwọn àlejò àmì tìlàyé. Wà á lè kọ́ lọ́wọ́. Ẹ̀kọ́ rẹ̀ ìtọ́lọ́wọ́ jẹ́ bá délé rẹ̀ ẹ dákun torí ọlọ́run hmm. ẹwẹ́ bá pa kíyèsí àwọn èèyàn kẹtọ́ kó bá kú ẹ̀sẹ̀ hmm. sẹ́lẹ̀ tó bá jókòó tó dàgbà wọ́n mọ̀ nípa òkú ọkà hmm. ìwọ ọlọ́ọ̀lẹ̀ àti kàkà tí wọ́n fi ṣèdárò bá wọ́n mọ àti pọ́ńtà àṣẹjẹ ọkọ̀ òkú yìí ni wọ́n mọ̀ sáré lẹ́sẹ̀kẹsẹ̀ tó kú bá ti kẹ́yìn Mm. Inshallah. Yóò bá wọn níbi ìwẹ̀ ẹ̀kú, níbi ìwẹ̀ ẹ̀kú. Ṣé ni wọ́n àlọ́ pé àwọn ìyá kan wípé mm. àwọn náà máa ń wẹ o? Àwọn ìyá rẹ̀ kú. Àwọn ọmọ ń pa rẹ̀. Ìjẹ́ máa rọrùn nígbà lórí òkú. Mm. Tí wọ́n jẹ́ fún máa ń pa rẹ̀. Oṣù kékeré báyìí ni wọ́n ń gbé kalẹ̀. Tó di é sọ kókò pẹ̀lú kankan láàrú òkú. Pé wọ́n sọ sí ilẹ̀ di àládà tẹ́ bá wọ́n ní báwọn bàbá àwọn ṣe ṣe náà. Ìṣàlá eléyìí náà ara ah, rẹ̀ nípa irú ẹ̀kú náà yóò lẹ́kùnrẹ́rẹ́ àṣìlọ́lá. Ọlọ́pàá fẹ́ fi ọ̀rọ̀ kan kátẹ̀rẹ́ lẹ̀. Náà ah, tí mo fẹ́ fi kátẹ̀rẹ́ lẹ̀ ni pé hmm. ah, àwọn ìta ti sọ síwájú yìí hmm. káka kún pé bẹ́ẹ̀ bí pé ìtìsíwájú. Hmm. So fún àwọn nǹkan míì tó kù. Ó jẹ́ pé nípa báwo la ṣe wẹ̀kú, báwo la ṣe fi aṣọ sókú lára, báwo la ṣe gbé sàárè, báwo la ṣe gbé sínú sàárè, then àti tó ní í ṣe pẹ̀lú àtàzíyà lẹ́yìn náà wà lára rẹ̀ hmm. ìkẹ́dùn hmm. ìbáwọn ará ilé òkú ìbáwọn kẹ́dùn hmm. gbogbo àwọn nǹkan yìí àwọn tó rọ̀ mọ́ àwọn èyí tó kú jẹ́ káṣí àtàwọn nǹkan mìíràn tó jẹ́ pé bó jẹ́ pé ó kù díẹ̀ káàtó tí ó ṣe déédéé pẹ̀lú bá nàbí sallallahu alaihi wasallam ṣe ń ṣe gbogbo àwọn nǹkan yìí náà ó náà lágbìyànjú láti mú ẹnu bà lọ́la kọ́lọ̀ ọba àdìsọ́lọ́ kí. lọ́sọ̀ àdìwà náà lọ ìjọba olórí dáadáa ń ṣọ̀rọ̀ àwọn ṣèkọ̀ọ́ tí a ń gbọ́ wọn láti bí wákàtí kan bíi ọ̀sẹ̀jú díẹ̀ sẹ́yìn ọ̀nà ṣẹ́kù Ibrahim lónìí Yusuf Yasuki àwọn ni wọ́n ti ń bá àwọn yànnàna àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú òkú tó bá kú tí bá múra àti kú kí lọ́kàn kí ni tọ́yẹ ká ṣe tó kú tán òun náà ni wọ́n ti ń bá wa sọ ọ̀rọ̀ wíwẹ̀ náà ibẹ̀ náà ni wọ́n dé àlàyé lẹ́kùnrin lórí wíwẹ̀ ibẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́la pẹ̀lú ìdọ́lọ́ èmi àti sheikh wa ibrahim dasuki samurin ibrahim afáwa abdulwahid akan à ń dágbére fún wa pé wàhánàkàlá mọ̀lẹ́hàmdík aṣáájú ọ̀la ìlà ìlà àtúntàwà tó rí wàsàlámù alaykum wa rahmatullahi.